ohun tí bíbélì sọ ni wípé lótìtọ́ ni nǹkan tí mo wí fún yín ìran náà kì yóò ré kọjá títí gbogbo nǹkan wọ̀nyí yóò fi ṣẹ ọ̀run àtayé yóò ré kọjá ṣùgbọ́n ọ̀rọ̀ mi kì yóò ré kọjá èyí túmọ̀ sí pé ìlérí tá a bí mi àti ẹ̀dá dandan ni kò ṣẹ a kó ojúmọ́ orúkọ tèmi ní ògúnlẹ̀yẹ Ibrahim orí iná. ìbànújẹ́ lè wà síbẹ̀ ọ̀rọ̀ rẹ̀ á ṣẹ ìkorò lè pọ̀ ó ṣùgbọ́n no yo